وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الغفار وأشهد أن محمدا عبده ورسوله المختار وعلى آله وصحبه ما تعاقب الليل والنهار أما بعد فاتقوا الله يا عباد الله فاتقوا الله يا عباد الله حق التقوى وراقبوه في السر والنجوى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أيها المسلمون أيتها المسلمات اعلموا أن من الأيام الفاضلة التي أعلى الله شأنها وحظم أمرها أيام عشر ذي الحجة فليس في الأيام ما يماثلها يا عباد الله ولا في أجور الأعمال ما يحدثها يا عباد الله أقسم ربنا جل وعلا بها فقال والفجر وليال عشر ولا يقسم العظيم جل جلاله إلا بخواص مخلوقاته فتأملوا ذلك فإنه سر بديع أيها المسلمون أتدرون الأيام المعلومات أتدرون الأيام المعلومات إنها هي عشر ذي الحجة قال عز وجل ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام أيها المسلمون جبال الأجور واستغلال الفرص في الأمور ولهذا حثنا صاحب الشريعة الرؤوف الرحيم صلى الله عليه وسلم فحثنا على حسن الاستدلال ووضح ذلك بأفصح الأسلوب والاستدلال صلى الله عليه وصحبه والآل قال عليه الصلاة والسلام ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله رواه الترمذي وأصله في صحيح البخاري وفي رواية وفي رواية في سنن الدارمي بإسناد حسن أن النبي عليه الصلاة والسلام وصف هذه الأيام فقال ما من عمل هزكى عند الله عز وجل ولا أعظم أجرا من خير يعمله في عشر, عشر الأضحى من خير يعمله في عشر الأضحى أيها السائرون أيها السائرون أيها المغتنمون اغتنموا هذه الأيام المباركة وسجلوا لأنفسكم فيه فيها خيرا والخيرات المشروعة فيها كثيرة وفيرة منها الإحسان في أداء الفرائض والطاعات الإحسان في أداء الفرائض والطاعات محاسبة النفس من الفرار عن الحرام والمنكرات الإكثار في نوافل العمل والعبادات صيام أكثر أيامها ولا سيما يوم عرفة الجد والاجتهاد في الذكر الأضحية وما أدراك ما الأضحية واعلموا يا عباد الله أن العمل القليل في تلكم الأيام يصبح كثيرا ذكيا مقبولا لدى الكريم المنان سبحانه وتعالى قال تعالى والفجر وليال عشر بارك الله فينا بما سمعنا من الآيات الكريمة وهدي نبينا الكريم ووفقنا للعمل بما سمعنا إنه هو العليم الحكيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه والتابعين àti ọpẹ́ fún ọlọ́run ọba wa azza wa jal ọba tí ọpẹ́ yẹ ní gbogbo ògbà ọba tí a ní nǹkan ní nǹkan a lè máa ṣe lórí gbogbo àti bá ń dá fún wa yálà ìtọ́ tẹ́ wa lọ́rùn ni àbí ètò kù díẹ̀ káàtó lọ́kàn wa ní a ní nǹkan kan tó yẹ ká máa fi pàdé gbogbo kọ̀ǹdíṣàn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tó bá ṣe fún wa tó ká máa sọ pé alhamdulillah àwa dúpẹ́ fún ọlọ́run ọba bá a ṣe ń dúpẹ́ yìí a mọ̀ pé kò sẹ́ńtì ń ti alhamdulillah nínú wa tí o sì positive àti negative náà gbèsè ayé ẹ̀ ìtọ́ba jẹ́ ìtọ́jà náà máa ṣe alhamdulillah àti màkó ń ti ń bẹ̀ ṣùgbọ́n ìtọ́ba kù díẹ̀ káàtó oògùn tó fi yí padà àti kí ni àtìbí tó fi yí padà kó níbi tí ò ti dá síbi tó dá òun náà ní kó tó máa sọ pé alhamdulillah wọn náà ronú wo sáìdì sáàjì gbèsè ayé ẹ̀sìn rẹ gbèsè ayé yìí tó ń lò láyé náà ni wò ìtọ́ da ń bẹ̀ kò sàlhàmdùlélà kó tún wá wò yìí tó kù díẹ̀ káàtó ń bẹ̀ náà mọ̀ ojú sọ́rọ̀ mọ̀ kóró ojú sọ́rọ̀ ọba tó jẹ́ nípa tó bá kóró ojú ti ètò ṣe fún ọmọ tí ọ̀sẹ̀ ọlọ́run ni ó tún lè mú mi wá mọ́ ẹ ọba tó sọ pé alhamdulillah gbogbo kan ní sàǹdà bá bára wa ká máa sọ pé alhamdulillah adúgbò ẹ̀fọ́ ọlọ́run ọba wa ọba tó so orí tó tẹ́ wa lọ́rùn fún wa ìtókù díẹ̀ tí ọ̀tẹ́ wa lọ́rùn tó ń bẹ́ẹ̀ náà dùdú ayé wa náà tún dúpẹ́ fún wa ọlọ́run ọba afọpẹ́ ìlú béèrè lọ́dọ̀ rẹ̀ kọ́kọ́ bá yí padà ọlọ́run kọ́ bá yí padà tí lọ́dọ̀ fún wa. àti àsọ̀láàtù àti àsàlámù fún anábọ̀ Muhammad aleyhi sọ̀láàtù wa sàlámù. ìran àsàláàtù tó dáa jù ojúlówó àsàlámù tí ń bẹ ọlọ́run ọba kó sí fún anábọ̀ Muhammad sallallahu aleyhi wa sàlámù ọlọ́run ọba kó fáwa náà lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ yá àdájáde àlọ́ ìkìlá ẹbẹ̀rù ọlọ́run ẹ̀yìn ẹrúsàn ọlọ́run ẹbọ̀wọ́ ọlọ́run ẹ̀yìn ẹrúsàn ọlọ́run ọba o bẹ́ẹ̀ bá bọ̀wọ́ rẹ̀ ẹ̀ tẹ̀ láti rẹ̀ tẹ́ ẹ bá bẹ̀rù rẹ̀ ẹ̀ sàfúnmáṣe rẹ̀ ìtóní á máa ṣe ẹ̀jẹ̀ ká múra sí ìyẹn ní túmọ̀ sí pa àbọ̀wọ̀ fọlọ́ ìtóní á máa ṣe ti sá fún ohun túmọ̀ sí pé àbẹ̀rù ọlọ́run ọba ni ẹ ya ọlọ́run ọba o ẹ wá bọ̀wọ̀ ọlọ́run tó bá pààyàn láti ẹ̀wọ̀ olúwa ní ayọ̀ alladina amanu taqullah olúwa ní wọ́n pẹ̀yìn tẹ́ ní ìmánì ẹ̀yin tẹ́ wà mọ́tálásí ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa tẹ́ gbáwò máa ti lọ́wọ́ olúwa ní wọ́n pẹ̀yìn taqullah ẹ̀sìn ní bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn ẹtún fi kún bẹ́ẹ̀ ṣe ń sá fún mọ́tì èmi ọlọ́run ọba sí mẹ́fà lọ sá ń bẹ̀tẹ̀lẹ̀ nínú ogún nínú nǹkan ó jẹ́ pé twenty ni níwà tí ọ̀dà ti bẹ́nu gbèsè ayé rẹ̀ tí wọn náà sì mà bọ́lá ní ọ̀dà mẹ́fà ló tù ú lẹ̀ ó kú fourteen ìtàkùnlá tó ju díẹ̀ lẹ̀ níbẹ̀ àpẹẹrẹ pọ̀ bẹ̀rù ọlọ́ọ̀ni kò tó ju díẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lè sọ́nà ní ọmọ ẹ̀sìn mẹ́wàá ní ọmọ ẹ̀sìn méjì péré nù kẹràká ìtàkùnlọ ìka kùn adéwọ́bí méjì kùn bọ́ba ti ń ti kún díẹ̀ díẹ̀ wọn àpẹẹrẹ kó sórí rẹ nìyẹn ẹnìkan ní sọ fún ọ pé jùlẹ lẹ́ẹ̀kan náà dáadáa ó ṣòro ṣe o aburú tó bá ti mẹ́ẹ̀mí lára ó tún ṣòro ṣe rẹ̀ bàtà wọ́n lọ bí lọ́dọ̀ àwọn tí wọ́n ń pa sìgá yẹn àbáwọn tí wọ́n ń mu gbó yẹn àbáwọn tí wọ́n ń mutí yẹn àbáwọn tí wọ́n ń ṣe sìná yẹn àbáwọn tí wọ́n ń ṣaṣẹ́wó tọba lọ fún ká léèrè pé àbí òfin lẹ́kọ̀ọ́ náà fẹ́ fi lẹ̀ ẹ̀sán bàbá abẹ lọ́hùn ẹni tọ́ba sọ fún ọgbẹ́ máa bá àǹbẹ lọ́hùn lórí ẹ̀sẹ̀ kan ẹ máa kẹ̀ pé ah, dáadáa wà lára rẹ̀ dáadáa wà lára rẹ̀ ẹ̀ ní ìtẹ̀lẹ̀ jákàn ẹ̀ kàn máa ra ní sínú àná àti bọ́ ọbẹ̀ lọ́hùn ẹ̀tún lọ́ba ń jọ́kẹ̀ àti ọbẹ̀ lọ́hùn ẹ̀tún lọ́ba ń jọ́kẹ̀ ẹ̀tún bá ẹ̀bẹ̀ á máa bẹ̀rẹ̀ wa ni táàbì máa ṣe tọ́nà lọ́kùnrin lóbìnrin mo ti àdúrà lẹ́kùnrẹ́rẹ́ fún wa júmọ̀ ìta wáyé ọlọ́run ọba kò ní sí láwọn bàbá ní kọ̀ọ̀kan wa àlàáfíà tá a gbé wá àárín lẹ́yìn kò ní di sí àti àmọ́ alọ́wọ́ bàbá tó ti jímọ̀ ní iná kálàáfíà wa tó kún lékún sí náà ayọ̀ tí kálukú gbé wá sáàárín ìlú ìdánwà fi jọ́sìn fọlọ́run ọba yìí ayọ̀ náà ó tún máa kún sí ni bó ti wá wulẹ̀ orí náà ẹ̀ tó gbé bàmìjẹ́ pọ̀ ọ wà láàárín wa tó gbé bàmìjẹ́ wa tó ń bẹ lọ́kàn rẹ̀ ọkàn gbà fọlọ́run bí mo fẹ́ jókòó wájú ọlọ́run náà ọlọ́run pàṣẹ pé ká ṣe ṣùgbọ́n ó ń jó mi lọ́kàn ó ń jó mi lára gbogbo ìtì ń dùn kálukú lọ́kàn ọlọ́run ọba yóò sọ dayọ̀ fẹ́ nípa ọkàn wa yá ọ̀dà ti dára ẹ̀rọ ìfúnra ẹ̀yin mùsùlùmí ẹ lọ́ máa pé ọlọ́run ọba tó dá àwọn nǹkan tó dá yìí bá a ti jókòó yìí àtẹlùmí náà ti ń pọ̀ dúdú ọ̀nà lọ́kùnrin àti lóbìnrin wa ẹ̀já lọ́mọ pé ọba tó dá àwọn nǹkan tó dá yìí kò sí bákan náà ìtura wọn lọ wọn ni ọkàn máa kọ́ ọmọ sí ọlọ́run ọba ni bó tu wulẹ̀ bó ní tó ẹni tó ní ju ọlọ́run bẹ̀ ọkàn sì rí ni o bẹ́ẹ̀ náà sábà sapá kan dá èmi ni ọmọ èmi ni onílùú èmi ni olórílẹ̀-èdè èmi ló ní àdúgbò èmi ni kíní kan ẹgbẹ́ fún pé sí jẹ́jẹ́ ọba tí à ń wí ọba wa ẹ̀dá wa jẹ́lẹ̀ àṣà ọlọ́run ọba ni pé kọ̀jẹ́ nìkan tọ́wọ́ ajẹ́ tó fi kò tó wá jẹ́ lómi kò tó jùlọ kò sí nǹkan kan tí ò tún wá sí nǹkan kan tó dùn kankan lọ subhanahu wa ta'ala ẹnì kan náà ní nǹkan kan ò jù lọ òun náà ní àkọmọ̀nà àrùn táǹkì Allahu akbar akàwọ́ dókè àtúnbẹ́rí ìsọwọ́ kan ò láàmì tí wọn bá ń bẹ́rí fẹ́ tó fi hàn lọ́ba ẹ̀yọ́ kan náà ní pa nínú Islam méjèèjì là ń bẹ́ fọlọ́mọ ọba subhanahu wa ta'ala bó o ti wá ń bẹ lọ́wọ́ náà máa bẹ lọ́kànnà ẹ̀ ń bá bẹ́rí fọlọ́ Allahu Akbar méjèèjì làǹdóòtì ẹ̀rí mà ah, ọba yìí nìkan ní òsì nìkan tó tó ní gbogbo òṣèṣì nínú ọlá ọba nínú agbára ọ̀sẹ̀ntọ́tọ́ lọ́wọ́ ọba nínú àṣẹ ọ̀sẹ̀ntọ́tọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹ wá lọ́wọ́ bí kò ti wá ṣe yìí àwọn nǹkan tó dá lórí ìdarí ìyá àgbọ̀dọ̀ máa wò ó ọba tó wà ní àmì ń bẹ káàkiri ayé bí wọn náà ti jókòó àmì kan bẹ lára àdúgbò rẹ àmì bẹ mẹ gbogbo tí masalasi bá wà àmì Ọlọ́run gbogbo tí koran bá wà àmì Ọlọ́run gbogbo bá ké àmì Ọlọ́run ọba yìí wá fi àwọn àmì kan sáwọn ayé kan tó sí gbé nínú àwọn àmì tó ló wá sí yìí àti tó tó fi bí ẹ̀bá ti wá lọ ọbẹ̀ alẹ́kọ̀ọ́lọ́ kó àmì tiẹ̀ náà wálé tó àwọn tá a lè lọ yìí tá à wa gbogbo ẹni tí mo ń lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹni tí tí ọ̀bà tí kú nàìjíríà ló ti wà nítòsí airport láti kó tí mo sọ rẹ̀ tó bá ti jẹ́ sí fọdílẹ̀ àwọn gulf country ni àwọn ilẹ̀ lárúbáwá jansoma jansoma mọ́kà kankan àwọn lè di jọ mẹ́rin kódà wọ́n lè di àjìkọ́là wọ́n lè di jọ mẹ́jọ tí ò ní ti gbéra lè jù. tòmá wa protocol bá ti wọlé ó gùn dùkàwá pé èèyàn wà lọ sí ṣe àjìkí gbéra lẹ kò sí kú ní àdúgbò rẹ bọ́bá jẹ́ kó wà nàìjíríà ẹ máa wá díẹ̀ nínú kó wà ní yàpọ̀ tàbí kó jẹ́ kó ń lọ lójú ọ̀nà lọ́wọ́ mọ́tò bá ti ń di pé àtúnjọ ń sọ náà ní ẹ lọ́mọ ní àwùjọ mẹ́rin ọ̀fẹ́ lọ farapamọ́ síbi kan tí ó wà ní padà fóònù náà ti dé nìyẹn àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ làwà ń bẹ̀ ń bẹ̀ jọ̀mọ́ ntẹ́lu mi wá afẹ́fẹ́ yẹ ya ayé dé ó sì lọ dọ́gbọ́n sí ájì àlùmọ̀ǹkọ́rọ́ ní ó sì lọ dọ́gbọ́n sí ní Toronto ní bí ẹ̀sìn gba sàtífíkì ti Toronto òun náà lọ gba ájì Toronto wálé sopá nọmba torí délé yìí bólúwa wá sí àwọn àmì káàkiri nìyẹn jọ̀mọ́ àwọn tá a lè lọ títà àbá ti lọ ọ̀tá nù kọ́tá ọlọ́run ní ọ̀tá ọlọ́run ní wàá wà lára ní àṣọ ọlọ́run ní à ẹ̀ máa ní tí mo gbé wá tí mo sọ̀rọ̀ ànínábì fi ń bí ṣe ń ṣe bí ẹni tó lówó lọ́wọ́ bí ń jẹ àǹfààní bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ò ní tó nǹkan náà yọ máa jẹ tiẹ̀ tọ́ba mọ àkókò rẹ̀ lò dáadáa olùwàní wa lùfàjìrì wà láyé ara ní aṣọ ọlọ́run ní ẹgbẹ́ ọmọ fẹ́ júwèé kankan fún àwọn ọjọ́ kan lẹ̀ káwọn aláàjì lọ lò lọ́wọ́ ní bá ti dọ́hùn wọ́n ń lò ó wọn ò sì ní rí lò tán àti ní àwọn ọjọ́ mẹ́rin péré àti márùn péré lọ́wọ́ parí ọjọ́ kẹjọ lẹ́hìjà kẹsàn-án kẹwàá kọkànlá kejìlá òjòjúmọ́ àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ mẹ́rin ni a máa lò ẹlòmí nǹkan ọjọ́ mẹ́ta ní olù kò ní lọ́mìnà rárá àràfà séètì ẹ̀rọ kan lọ àràfà séètì ọgbà kan ti ẹ̀ kọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ sí lọ. àwọn èèyàn àwọn yìí tí wọ́n á lọ sóhun yìí ẹ̀yin tẹ́ ẹ lé lọ kí lẹ́yìn náà máa ṣe sẹ́yìn náà gan tẹ́ ẹ bá sírìọ̀ tó bá gbé àjìjì tó ní aláàjì tó rí máka tó bọ̀ bá àríkà rí sọ pé èmi náà gbá èmi náà èmi náà olùsìn lọ́run tó lo olùlẹ̀ níjà dáadáa bá àríkà rẹ̀ èmi náà lò lòlùhíjà dáadáa lòlùhíjà lòlùhíjà ó ti sọmọ wa púpọ̀ oṣù lòlùhíjà ó ti sọmọ wa púpọ̀ títún máa lọ́wọ́ súnmọ́ wa yìí láti gbọ́dọ̀ múra dáadáa òní twenty seven tó ń sẹ́wọ̀n ọjọ́ kẹtàlélọ́gbọ̀n oṣù lòlùhíjà ní àdáwà tó ń túmọ̀ sí pé ó kùjọ́ méjì tàbí jọmẹ́ta tí oṣù táwa nínú rẹ̀ ní títí lòlùhíjà tó fi dán. tó bá bẹ̀rẹ̀ ti sáà dòlè hijja wọlé nìyẹn ti wọlé ọlọ́wọ́ ni mo fi fájìrì búra bájà rẹ̀ wà láyà ní náà ṣe àwọn ọjọ́ kan bẹ ọlọ́run wá ó ti fájìrì ní láàmù sí àwọn tó kí yóò ti máa yé wọn jọ ọwọ́ ni náà ṣe wá ròyìn ọwọ́ ni wà láyà lé ní kọ̀tọ́ pé wàfájírí ní ó ní wàlúfájírí àti tí wọ́n mẹ́wọ̀ ọwọ́ ni wà láyà lé ní aṣọ mo fi àwọn ọjọ́ mẹ́wàá òru mẹ́wàá àtọjọ́ mẹ́wàá tí ń bẹ nínú oṣù lòlẹ ìjà tẹ wọnú ẹ níjọ mẹ́rin tàbí jọ márùn àtẹ wọnú ẹ níjọ mẹ́rin àbíjọ márùn ẹ wọnú ẹ yídà ìjọ mọ́ndé tàbí kẹ́ wọnú ìjọ tó. tó olúwa ni mo wá sọ ọjọ́ náà mo fi búra àti títí wá mẹ́mẹ́ ẹ̀ jàmá onígbé ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ọba tí tí ń tọ́ bá wò búra yìí ẹ wá lọ́ọ́ máa sọ olúwa ò lè fi nǹkan tí ò tóbi búra ọ̀rùn tó káyà ẹ̀ fi búra subhanahu wa ta'ala. lọ́wọ́ ni wọ́n nínú àwọn ọjọ́ mẹ́wàá tí ń bẹ́ nù tó lórí síjà tẹ́wọ́ lọ́ọ̀kan ní kí a ní à ń bẹ́ mẹ́ tó fi rárí báyìí ọjọ́ náà kọjá ọjọ́ nìyẹn o àwọn tó máa lọ pé ọjọ́ dọjọ́ lọ o lọ ọjọ́ mẹ́wàá náà òru òru lọ òru jọ mẹ́rin àbújọ máa ní ọ̀sán tí ọ̀sán ló dé ọjọ́ jọjọ lọ yóò dé ọjọ́ kan bẹ́ àmọ́yé dédé ẹ̀ ọlọ́run yìí láyé látọ̀lù kọ́dí khairu min alfi shahr ó ti là fún wa nítorí ti láàlà àti mọ iye ẹ̀ èyí tí wọ́n sọ yẹ ń wọ́n dákẹ́ ń bẹ̀ bóyá nítorí pé kò sí mẹ́rin bá sọ nọ́mbà ẹ̀ fún ẹ̀yìn gbọ́ yìí mẹ́rin bá sọ nọ́mbà kan fún ẹni tí ọmọ tó jẹ́ bẹ́ bóyá kéjì wà lọ́wọ́ tẹ́wọ́n ní one thousand plus

ó ní agbára púpọ̀ iṣẹ́ ẹ̀sìn lámàkà fún adọ́báyá padà tó nítorí ìdí eléyìí ọjọ́ mẹ́wàá tí ń bọ̀ ah. mùsùlùmí a máa sọ fún wa pé ó kù fún wa pọ̀ ibi tó kù wa ọ̀pọ̀ àdìbò wa tán sísítẹ̀mù tá à ń lò kọ́ńtì wa náà ó kú bá wa ṣùgbọ́n mọ́ kí kó bá wa àkóbá ọlọ́mọdé náà máa bóòlù mùsùlùmí ti wà tí ọ̀ mùsù islam nǹkan ti bọ́mọ ẹ lọ́wọ́ sọ́ọ̀bà wá sábà lónìí ní ìjọ ọkàn máa lọ náà ní gbunduku bí ẹran ọmọ àtàyè lọ ò ní mà pé ẹ eh, oṣù tó lè kọ́ àjà wá twenty seven tí hijab bá ti dé nígbà tá a mọ̀ ó tó ramadan báà fún ramadan ọ fẹ́ kọ́ ọkọ̀ wọ́n polówó ẹ̀ fún ẹ àti ramadan. àti mùsùlùmí tó náà nìkan ṣe bẹ́yà pé nǹkan ayé náà lọ́nà fẹ́ na yóò polówó ramadan ṣùgbọ́n léyìí àwọn ìpolówó ẹ̀ wọ́n tọ́ mẹ́sìn rẹ ọmọ fúnra láti sọ pé nǹkan kù fún wa ẹja sún mẹ́sìn wa dáadáa tó bá ti àwọn amadásí táwọn àwọ̀ ẹ̀yìn rẹ níbi kàlẹ́ńdà tiwa tí a gbé bẹ̀ láti bí ọdún mẹ́sàn-án kan kàn sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ tí a máa ń kọ oṣù síbẹ̀ ọlọ́nkọ́ bá wa san ọmọ ìyàwó àti máa kọ́ kò mí ẹ̀rí fún àlàáfíà àti tí ọba ti máa déètì táwọn ẹ̀yìn kò tó lọlé òfin níjìra dé ọjọ́ oṣù wọn kọ́ bẹ̀. ayé ti rọrùn app for download nítorí fóònù ẹ̀ kejì sábà kejì na àwọn tọ́lọ̀ ń gbé fún wa láwọn mùsùlùmí iná nìyẹn wọ́n níbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún wa muharram tẹ̀rí àgbẹ̀sìn ibẹ̀ muharram tá a fi bẹ̀rẹ̀ ìjìra padà ọgbẹ̀sìn ibẹ̀ àwẹ̀ mbẹ́mbẹ́ ẹ̀sìn mbẹ́mbẹ́ oṣù táwọn fi parí ọdún wa ní àlàáhùn lọ́ọ̀kan tó fẹ́ wọlé jọ mẹ́rin àjọ wọ́n tún gbẹ̀sìn sí ibẹ̀ kí ló tún wá wá kiri pé wọ́n fẹ́ lọ sí àdúrà new year new year nírú ìyá ni ọ ọwọ́ ní hijira ní islam pẹ̀lú ìjọsìn lọ́lọ́run gbé wá fún ní islam ọ̀dọ̀ jáde kó ní hijira ní islam ìrọ̀lẹ̀ hijira náà láàfin ààwẹ̀ láàfin ẹ̀sìn láàfin parí ẹ̀ tí yẹn bá wá ń parí ẹ̀ báwọn oṣù mọ́kànlá tí ń bẹ láàrin oṣù mẹ́wàá tó kù láàrin wa dà ọ pẹ̀lú ọgbà rí ẹ pẹ̀lú alihamudulilayi ní ti ń bẹ láàrin rẹ ọjà àná fọkànbalẹ̀ ọlọ́jọ́ ọjà abẹ́nu kọ̀ọ̀kan wọn ọdún tá a wá ń lò lọ yìí tá a mà sí hijira yìí wọ́n lọ sí ọfẹ́ lọ tẹnubodò ẹnu díẹ̀ tó kù náà ọlọ́mọdé ò lè fẹ́ nìkankan wà orí tí ń bẹ nù lórí hijira tí ànábi júwe fún wa yìí sallallahu alaihi wasallam ọlọ́jà rí gbà ó ṣe é fi tá a bá gbà kó tún gbogbo ti bẹ̀rẹ̀ láti ó ṣe é ṣe kọjá sí kó yí padà fún wa ọlọ́run fi yí padà fún wa oṣù mẹ́wàá oṣù kẹkẹjìlá ìtawà fẹ́ wọ̀ yìí òun náà wà ní ọjọ́ mẹ́wàá tí pàtàkì fún wa Olúwa wa subhanahu wa ta'ala wọ́n wá búra pẹ̀lú ẹ̀ wọ́n ẹ̀ yí ẹ̀ tí màá bá fi búra fún yín ẹni tó rí ẹ̀ bá pé yín yọ ọmọ tó mẹ́ ọlọ́run tó rí wá bó bá ọlọ́njọ́ alákọ̀ọ́kọ́ ká ní pé ọjọ́ kan ní lè pé ah, ti bọ́ ọjọ́ mẹ́wàá ọjọ́ alákọ̀ọ́kọ́ bá ọlọ́wọ́ kọjọ́ ọlọ́wọ́ gbogbo ọjọ́ bá wa máa ọlọ́wọ́ ọjọ́ àròkọ́ òyìnbó bọ́mọ ọlọ́wọ́ bàjẹ́ ńbẹ olúwa ló falù buhari kan síbẹ̀ àwọn ọjọ́ kan lẹ́ńbẹ̀ tẹ́ ń fà láàrin ara wọn ọjọ́ àrọ̀fà àtọjọ́ ọdún lóbi jẹ́ ọjọ́ ọdún kan tó ń wo ní náà má fi ráre bọ́ ọba tẹ́lọ̀ ń tiẹ́ nìyẹn bá nìyẹn bí bá ti ṣe olóore láwọn ọjọ́ yìí ẹ̀sán rẹ̀ kàbìtì kàbìtì ní ọlọ́run ọ̀fà ara sí subhanahu wa bí yàrá dẹ̀ tẹ́lọ̀ náà bẹ́ẹ̀ náà lọ́wọ́ máa pé ẹ̀ṣẹ̀ kékeré ń bẹ yóò di ní ńlá fún ọlọ́wọ́ náà ọlọ́wọ́n láwà fún bẹ́ẹ̀ o olúwa ni wọ́n láyà nínú aṣọ ọlọ́run ni mo fi ọjọ́ mẹ́wàá sí mẹ́nu lórí ìjà mo fi búra ẹ̀yin náà lò ó ẹlọ́jọ́ náà ẹlòmẹ́wẹ̀ẹ́wà kí ló di ọlọ́wọ́ mẹ́ iṣẹ́ olóore ara máa bí ayé rẹ̀ kí ni iṣẹ́ olóore anábìwọ̀n ayé máa kọjú sí àwọn tí wọ́n gbàgbọ́ yé ìsìláàmù jùlọ nínú àwọn àlùmọ́ ànábọ̀ Muhammad sọ̀rọ̀ wa rẹ̀ òun náà làwọn sáájú àwọn ènìyàn mọ kùránì jùlọ lẹ́yìn ànábọ̀ Muhammad sọ̀rọ̀ wa rẹ̀ àwọn ènìyàn mọ tẹ̀lé jùlọ lẹ́yìn ànábọ̀ Muhammad sọ̀rọ̀ wa rẹ̀ lọ àwọn ènìyàn wọn tún arọ́ lọ́n sìn jùlọ lẹ́yìn ànábọ̀ Muhammad sọ̀rọ̀ wa rẹ̀ nígbà tí ọ̀rọ̀ náà bá ń dàrú mọ́rú wọn bó wàá là wá النبي عليه الصلاة والسلام وقت سنة ومن ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر من هذه الأيام العشر أنا بنيكو سجوكا صلى الله عليه وسلم في بلاي táwọn àkójú àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ nínú iṣẹ́ rẹ̀ kò sí ọjọ́ tí ń bẹ láyé táwọn àkójú ọjọ́ mẹ́wàá lọ níjà lọ láyé kò sí kí wọ́n wo fíìmù ẹ̀ wọ́n wo fíìmù ẹ̀ wọ́n gbà wá ayé ẹ̀ látọ̀dọ̀ dání ọba tó da ọjọ́. tẹ́ni tó dá nǹkan bá sọ sítórí nǹkan ojogbo kò jókòó ẹ̀jẹ̀ ẹni tó dá máa tó kó bẹ́ẹ̀ ó sì fi yé wa ife ọjọ́ wọn ọ̀mọ lọ lásán ọjọ́ kàlà ló lọ́wọ́ ẹni sùn nítorí wọn kó bẹ́ẹ̀ yàtọ̀ sí láti. iṣẹ́ tó ló wá kó sí ọjọ́ júmọ́ <laughs> kìí dẹ́gbẹ́ kò sí fi ọjọ́ fi ọjọ́ kò sí fi ọjọ́ tani ọwà rí ọba tó dá nǹkan rẹ̀ máa tó kó rẹ̀ ọwà bá ànábì wa sọ̀rọ̀ sọlọ lọ ah, àwọn àrí wà àwọn sọlọ lọ àwọn àrí àwọn ọjọ́ mẹ́wàá yẹn <laughs> máa lò ànábì sọlọ lọ àwọn àrí tí wọn náà bá ti máa ń àánú máa máa ó lè máa ah, o lẹ́yìn ló tó máa kálí náà bá ti mọ ẹnà kan báyìí wọn ò ní sọ fọmọ ìyá wọn sọ̀rọ̀ àyàn ní kó sọ fún ọ ó kú màmú tó bá sọ fún ọ ó bá tòun jẹ mbẹ tùmẹ́sì ọlọ́run má ha ìdè o tó bá ti mọ ọ̀nà tí èèyàn máa ń gbà sí lọ́mù tó sì bá ṣèré àmú tó wá lè fọmọ ìyá rẹ kan ọmọ ń pa rẹ jó kọ́kọ́ gbogbo àtìgbà tí bá ń lò ó ọmọ àtìgbà tí wọn náà ń ṣe é padà ẹ̀sán àlọ́ máa di méjì òun sí lọ́wọ́ òun náà ń ṣe lọ́wọ́ bí bá ti ń ṣe ìwọ náà máa gbára dáa ẹ̀ ànábì wa kí wa kọ́ àwọn sàbí jọ sallallahu alaihi wa sallam ó ní ọjọ́ pọ̀ ọ̀sùn máa ọjọ́ kan ti ń bọ̀ lọ́wọ́ kan ọjọ́ mẹ́wàá ti ń bẹ lọ́wọ́ kan yìí a ojú gbogbo ọjọ́ yòókù lọ ànábì sọ fún wọn sallallahu alaihi wa sallam wọn wá ní kì í ṣe kó jùlọ lásán tí nǹkan bá ju nǹkan lọ alimọ́tà àǹfààní lára rẹ̀ àìmọye ọjọ́ láàárọ̀ láàárọ̀ ni bá ń ṣe báyìí fún mi lọ́sàn lọ́sàn lálálẹ́ bàbá ti pè báyìí ó ti dá wa lóhùn ó ju ọlọ́run tó tọ́ nìyẹn nínú Islam gbogbo nǹkan tó tóbi tó tóbi tíṣẹ̀rí àbá ti júwèé ẹ̀fọn àtòmíjọ́ lọ lásán yọ wà sọ kí ni orí táwọn mú un bẹ́ ànábì wa ní sallallahu alaihi wa sallam ó ní à kò sì tẹ́tí èèyàn ti láwọn ọjọ́ mẹ́wàá wa ẹrú ìsìn ọlọ́run kan ó ní one billion lákàntì kò ní jù bá lọ láyé ó sì bímọ mẹ́fà ọkọ ilé ọmọ mẹ́fà ilé mẹ́fà one billion ní capital business ọwọ́ ají láàárọ̀ ọwọ́ àtàdé nǹkan pé gbogbo owó one billion yìí òun gbé fẹ́ sìn sílá ọmọ mẹ́fẹ̀ẹ̀fà kùránì lẹ́ẹ̀ma ké ẹ̀sìn kankan tẹ́bá ti dàgbà mọ́sáàsì ní kẹ́ ẹ máa pọ̀ ẹ má sì ń mi o ẹ má sọ lé ọlọ́run pé ẹ má gbálẹ̀ ẹ máa nulẹ̀ ẹ máa tún sí òun náà mi náà ń lọ mọ́ kaba yìí o mi ò ní jáde ń kàába tí kò ìka mọ́ ní bá ń sin lọ́n lọ bẹ́ẹ̀ ọwọ́ àti lọ́n lọ bá ń kọ̀ wá rí lórí ìjà kò rọ́jọ́ kan náà àwọn ọjọ́ ìjà yẹn sin lọ́n ń tó fi kú láyé gbogbo sẹ́tò sí ọkùnrin kan nìyẹn o bàbá bá ní ìsìn àmọ́ wọ́n pé ah, one billion tán ah eléyìí ti wà lè jẹ́ lọ́lọ́ ó lè wà lè jẹ́ lọ́tọ́ ṣùgbọ́n ní tọ́nà ń pọ̀ lóòótọ́ ọ̀nà ọmọ ọ̀nà ẹ̀mí ara rẹ̀ ó tún ná owó ẹ̀ ó tún ná ilé ẹ̀ ilé mẹ́fà náà ó tún fáwọn àwọn Ah, afá ṣùgbọ́n irú irú ilé kọ́ láti ilé tó ṣe nǹkan yẹn ń kọ̀ rárá ah ilé kan bẹ ní ọ̀tẹ̀ fún ilé kan ka ní òkè òkè fíà wọn náà gbà ọwọ́ ahálẹ̀ nǹkan òun ọwọ́ ara tíkẹ́ẹ̀tì ọwọ́ akọ̀rí tí wọ́n kà á bà nílé wọn àkó ó sì kú kí ọjọ́ ọ̀dẹ̀lẹ̀ ìjà o tó dé o sẹ́yìn lórí tó ti kó ti wa mo wa ti hàn kò lè yá nítorí lọ́rọ̀ ó rí bí wọ́n ń lekiri lekiri èèyàn lékìrì lékìrì lékìrì nítorí pọ́pọ́ pé lá ìlàhá ìlà ó rí rí àìrírí ìdára ní jihad kò lè yà jihad ẹnu lásán náà làwọn àmọ́ iṣẹ́ jihad náà wọ́n wá lẹ́tọ́ tẹ́lẹ̀rẹ́rẹ́ yẹn pọ̀ tó nì àfa lòun bá dín ní jọ́ mẹ́fà tí ìdòlè ìjà ti wọlé lọ́ba mọ one thousand naira péré lọ́ba di masáàsì kan tí wọn ò bẹ́ẹ̀ wọn ò ní náà sáà bíbí níta lọ́ba ní ẹ̀rọ credit sórí mítà wọn ọba tẹ̀kẹ́ ní wọn pàápàá ọba iná títà bẹ́ẹ̀ ni alákàlọ́ra one thousand bẹ́ẹ̀ ànábì wa sọ̀nà ọba àwa ìlú ọ̀sẹ̀ wọ́n ní sẹ́ one thousand tó sínú rẹ̀ híjà wọn kì í gbé mi lóko rẹ̀ ọkọjá ẹni ẹni àkọ́kọ́ tí mo ṣàpèjúwe ẹ̀fọ́ yẹn iṣẹ́ kékeré tó ṣeun ọkọjá tẹ̀ rẹ̀ bá nàbí ti sọ̀rọ̀ yìí ní sọ́lọ́wọ́ àwọn àyè ẹ̀ǹtí àwọn àmà àwọ̀ wọn ni wọn làlámàlù fi hìm nà gbogbo sẹ́dín iṣẹ́ kan nínú kínní owó ti jẹ́ ọlọ́run iṣẹ́ kan bẹ̀ táwọn amásò tóbi o táwọn àmà pé òṣìṣẹ́ tó lè lébà bóyá kí èèyàn sékó sékó sékó sékó sékó lè lébà wọn ni wọn lè jihadu fi sabilillah wọn àná bí tábàtàn lọ jihadu náà tí ká ṣiṣẹ́ kékeré kan lọ́dẹ̀ lè níjà iṣẹ́ kékeré lọ́dẹ̀ lè níjà tó ti gbé mi ní. wọ́n ti mọ̀ anábì ní sallallahu alaihi wa sallam qala rasul wala al-jihadu fi sabilillah ẹ ẹ má mẹ́mẹ́ ẹ má mẹ́mẹ́ mọ̀ ń sọ àkíkà sọ́nà ń fi kí jihadu fẹ́ gbé lára olóorí náà lọ́dẹ̀ lè níjà

gbogbo ìrànṣẹ́ ìran ìjọsìn tí yàrá ń ṣe ní ká gbìyànjú láti ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn ká gbìyànjú ẹ̀ níta bá lágbára ìtọ́lọ́ ń bá sílẹ̀ kọ̀ọ̀kan sí gbàgbẹ́ kọjá títí náà kó kí gbogbo ẹni náà lọ bóyá gbọ́dọ̀ ti sàrà ní táǹkà bá àgbà gbọ́dọ̀ bọ́lá wọn bá sílẹ̀ fún owó tó fi ti sàrà fún ọ bó sílẹ̀ fún àwẹ̀ fún irú rẹ tẹ́lẹ̀ ẹ̀kọ́ gba àwẹ̀ jù bóyá òun ló ń jẹ́ lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbé tí bá ń gbé gba àwẹ̀ ọjọ́ mẹ́sàn-án wá ti jọ ọjọ́ yà ọjẹun lọ́rọ̀ ọjọ́ mẹ́sàn-án fún ọ̀nà òkúta ní ọ̀fẹ́ tó èmi náà fẹ́ lé àwọn tọ́lọ àjìbá fẹ́ lé ọba ọ̀pátẹ́kì nù ọ̀fẹ́ ọ̀pátẹ́kì wọn ni. bó bá lè gba àwẹ̀ náà àwọn iṣẹ́ ọ̀ràn èèyàn gangan tó lè wá pa wá látẹ̀yìn ká mú dáadáa ọjọ́ mẹ́wàá yìí á ah! sáfù alákọ̀ọ́kọ́ àbọ̀ ọmọ lọ́wọ́ mú lánìyàn tó ń ṣe bẹ́ẹ̀ sáfù alákọ̀ọ́kọ́ kò ní bọ́ ọmọ lọ́wọ́ ká mú ìmánì ti wá increase bẹ́ẹ̀ ni ọjọ́ tí ìmánì máa increase láwa yẹn ọkọ̀ rí wọ́n bá ti pinnu mọ́ lọ ni títí pé wọ́n bá tó ṣe kọ́ wà nígbà máa lọ pé ah, àwọn ti fẹ́ ṣe kọ́ máa jà máa lọ aṣíbi tèlè ìjà má lò bẹ́ẹ̀ má lò rough life ní aṣíbi tèlè ìjà bẹ́ẹ̀ náà ni bó ti ṣàlùwàlá rẹ bóyá ọmọ sáré sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní farabalẹ̀ jókòó má tẹ̀lé àwọn kòkádà àlùwàlá yẹn má fọ́lọ́ wọn kòkádà àlùwàlá kankan

kasi nǹkan yára sí ule lẹ ìdára sí kẹ́ni ule lẹ ọlọ́run bá kọ́rọ̀ àlọ́rọ̀ láti ṣe o gbogbo ẹni tí wọ́n wà pẹ́ẹ́rẹ́ náà ká torí ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni pé jùmọ̀ àti ń bọ̀ jùmọ̀ àti ń bọ̀ àwọn ọjọ́ yẹn ó ti wọlé bí ní ìlà ìgbà rárá mo ní tí náà tí wọ́n pẹ́ẹ́rẹ́ lé rárá ọlọ́run bọ̀ wá láti rí o ojú àlè sí ọjà kọkà sí ara sí olórí tí bẹ́ẹ̀ lè híjà ni bọ́ọ̀ bá pa màálù màálù láwọn ọjọ́ nítorí tó pa màálù bíi one fifty one hundred and one thousand màálù lọ pa tó fi sin lọ́dún tó fi wá sára ọgbà ṣùgbọ́n àgbò kan tó pa nínú ilé àwọn kò ti gbé gbogbo ilé mi ara àtàmà tí mò ń pa fún ayé kẹ̀kẹ́ tó fi jẹ́ títí àmọ́ jáwó ẹran ọdún jọ ni àmọ́ fi pamọ́ pé ah eléyìí ẹyọ kan yìí tabatẹ ẹyọ kan yìí bónọ́ọ̀sì yóò lé gbogbo bàbá olówó àtúbò yín tí máa pa màálù lóṣooṣù fáwọn aráàlú yẹn tó pa màálù méjì ìṣe orílẹ̀-èdè ń ṣe o ń bá wọn yàn jẹ o. ó bá wọn ló ń jẹjẹ ó ṣe o báàgì ráìsì bíi fífítì báàgì máa há lóṣooṣù ó ṣe ṣùgbọ́n ìwọ mi kí ní sọ́nà wọn tó tó wọn wọn ní ṣe mi sóró kan eighty thousand seventy thousand sixty ah, kọ pa ní kódà kan ọmọ ti rà tó bá ti láàrin ara rẹ̀ wọn ni ká gbìyànjú láti tẹ̀lé òfin Islam tó wá lórí ẹ̀ tí ànábì wa alẹ́ sọ̀rọ̀ àti wọ̀sálàm tó wọn gbé kalẹ̀ ká má láti ọjọ́ tí zulhijja bá ti bẹ̀rẹ̀ dáàbì pọ̀ ẹran wa ká jìnà sí à ń gbérun wa àgbékaná wa sunna ànábì nìyẹn sallallahu alaihi wa tó bá ta kọ́pọ́lọ́ rẹ ọpọlọ rẹ ń fi pọ́lọpọ́lọ́ nìyẹn tó bá ta kọ́ ọdà o ọbẹ̀ ti tẹ́sì ní lab wọ́n ní mọ́fàyàwó ló pọ̀ láàrin ọjọ́ mẹ́ta kí rìsọ́ọ̀tù lè bàjá wọ́n sọ fún ọ pé ọ̀gbọ́dọ̀ jẹun látàgù mẹ́fà àrọ̀lẹ́ àná ọ̀gbọ́dọ̀ jẹun tó fi dàgù mẹ́wàá láàárọ̀ ọ̀la kálíbà gba blood ọ sọ pé kí ló dé ẹ̀jẹ̀ mi náà ní ẹ̀jẹ̀ mi ní wọ́n bá jẹun ẹ̀jẹ̀ mi náà lẹ̀jẹ̀ mi lórí rẹ pé gbéṣẹ̀ èyí ló mú wa ọba tó dá wa ló mú wa subhanahu wa ta'ala ló ní ká má gbé ló ní ká má ta ká wa ká gbé wa a bá ti jẹ́ pípé ìjà bá wọlé ọba kí ọba máa ń béèrè àwọn onímọ̀ máa ń àwọn onímọ̀ gbogbo ẹ̀ka ọkà sọ́jú olórí ni pé wọ́n fẹ́ kọ́ alálàájì wọ́n fẹ́ kí wọ́n náà jọ alálàájì ó súnmọ́ gbígbà lálàyé ti ju gbogbo iṣẹ́ tí o kù sí mẹ́nu ọ̀sẹ̀ ìjà lọ iṣẹ́ olóore sí mẹ́nu ọ̀sẹ̀ ìjà yẹn ọ̀pọ̀ ṣùgbọ́n ẹran pípa òun la fi ju alálàájì jùlọ nígbàtí wàá pọ̀ fẹ́ pẹ́ràn òun náà ti dàbí alálàájì nù aláàjì ilé nìwọ̀ èyí aláàjì maka aláàjì nàìjíríà wọ̀ ṣòwò náà má jù nọ́mbà wán tí ẹ̀ bá lè ti bí èèyàn ó súnmọ́ kọjá sí pé díẹ̀ nuru ládá tó ń tẹ̀ bá gbàǹdì ọwà wọ́n ti kí wọ́n fún ọ náà ọpẹ́ òkè kanáà òsínbà ọwọ́ ní wọ́n ní sàlàjì kékeré aláàjì kékeré wọn náà bá ọlọ́run tí ọjọ́ ká ti aláàjì àgbà náà o ọlọ́run ti rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa o ilé yára náà àwọn olóòfin ọlọ́run ti rọrùn fún wa o àwọn tó ti dá júwe fún wa yìí a máa ti ọlọ́run lọ́ba nílé rọ̀ fún wa ọlọ́run kọ́rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa a máa ti ọlọ́run lọ́ba nílé rọ̀ fún wa ọlọ́run kọ́rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa bàbá wa fi tán náà àlè fọ́nfẹ́ àbúlù wa gbà ọlọ́run ọba bá yọ́nà sí kọ̀ọ̀kan wa gbogbo múradá múradá fi sìn wọn ọlọ́run nínú àwọn ọjọ́ tí ń bọ̀ yìí ọlọ́run ọba kọjá kárí ara náà mú àlàáfíà tá a ti ṣe ọlọ́run ṣe fún wa ìta máa fowó ṣe ń bẹ̀ owó tá a ti ṣe ọlọ́run ti ṣe fún wa ìta máa ń fi ìjọsìn ṣe ń bẹ̀ tá a máa ń fi àfọkànsí ṣe ń bẹ̀ ọlọ́run ọba kọjá kárí fọkànsí nǹkan náà yára dá ìṣẹ̀lá rẹ̀ ìkìrọ̀ àwọn ọmọ ìyá wa ti ń lọ háì wọ́n ti tọ́ wọ́n ti ń gbá yàn wọ́n ti ń lo òkè wọ́n ti ń lo odò kálukú sáwọn wò ọlọ́run kó fi iṣẹ́ náà rọrùn fún wa wò ọlọ́run mẹ́jọ ní àwọn aláwọ̀ ń bẹ̀ wò wọ́n lọ lálàáfíà wọ́n lọ jẹ́ kí wọ́n dé ní ntújú àlàáfíà lọ gọ́mọ̀tì àlàáfíà nìkan ni wọ́n mú bọ̀ wọ́n kẹsàn bọ̀ wọ́n kó dáadáa bọ̀ wọ́n kó àmì bọ̀ wọ́n kó àlùbáríkà bọ̀ pẹ̀lú àlàáfíà wọn náà ní orílẹ̀ fún wọn gbogbo àwọn tá à sì lé lọ náà a máa bẹ lọ́hùn ọlọ́run sì fún wa à ń bẹ ọ̀hún gbẹ tí ò tí ì lé lọ ọlọ́run jẹ́ káwa náà lé lọ ó sì ní ọlọ́run bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa náà bí àtàlẹ́jà láàrin ọ̀lẹ́kan kó mú ilà sọ̀dà àti kùn.